سورة البينة بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. àwọn tí kò gbàgbọ́ nínú onítìrà àti àwọn ọ̀ṣẹ́bọ wọn kò yẹ̀ wọn kò gbò lórí àìgbàgbọ́ títí tí àlàyé fi wá dé bá wọn. rasulun minallahi yatlu suhufan mutahhara. òjíṣẹ́ kan láti ọ̀dọ̀ ọlọ́run tí ó ń ka àwọn tákàdá mímọ́ kan. fiha kutubun qayyimah. àwọn tírà tí ó jẹ́ ojúlówó wà nínú rẹ̀. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة àti pé àwọn tí a fún ní tírà wọn kò pín kélekèle láàrin ara wọn àfi lẹ́yìn tí àlàyé dé wá bá wọn. wà umiru وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة a kò pa wọ́n láṣẹ ju pé kí wọ́n jọ́sìn fún Ọlọ́run lọ kí wọ́n sì fọ ẹ̀sìn mọ́ fún un kí wọ́n sì ṣe déédéé kí wọ́n máa gbé ìrun dúró kí wọ́n máa yan sàká àti pé èyí ni ẹ̀sìn tí ó dúró déédéé. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية dájúdájú àwọn aláìgbàgbọ́ nínú àwọn tá a fún ní tírà àti àwọn ọ̀ṣẹ́bọ yóò wà nínú iná jáǹnámà nínú rẹ̀ ni wọn yóò ṣègbére sí àwọn eléyìí ní ẹ̀dá tí ó burú. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية dájúdájú àwọn tí ó gbàgbọ́ ní òdodo tí wọ́n ń ṣiṣẹ́ rere àwọn eléyìí ni ẹ̀dá rere. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه ẹ̀san wọn ń bẹ fún wọn lọ́dọ̀ olúwa wọn ọgbà ìdẹ̀ra ibùgbé tí yóò wà títí tí àwọn odò ń sàn ní abẹ́ wọn wọn yóò ṣègbére sínú rẹ̀ láíláí inú ọlọ́run yóò dùn sí wọn inú àwọn náà yóò dùn sí ohun tí Ọlọ́run ṣe fún wọn èyí wà fún àwọn tí ó bẹ̀rù Olúwa wọn.